kí n kábọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àmì ẹ̀yẹ afrif ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo nílẹ̀ yìí àti lókè òkun ni wọ́n ti darapọ̀ pẹ̀lú láti ṣàyẹyẹ àmì ẹ̀yẹ ọ̀hún eléyìí tí ó jẹ́ afrif 2020 afrif award ọdún yìí wáyé ní ìlú èkó láti mọrírì àwọn tí wọ́n ṣe déédé ní iléeṣẹ́ sinimá lápapọ̀ tó ń ti láti fìyìn fún wọn lóríṣẹ́ ọlọ́kan ìjọ̀kan ọ̀jọ̀gbọ́n àti àwọn oníṣẹ́ ọlọ́kan òjọ̀kan tó ń bẹ lẹ́yìn ìtàgé gbogbo ẹ jẹ́ kí a wo díẹ̀ bó ti lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ òṣèré eré sinimá wo lẹ́lẹ̀ wò tẹ́ pé ẹ lè wò láwòtún wò tẹ́ pé kò dẹ̀ ní sun yín ẹ lè wò nígbà igba ṣẹ́rí téèyàn bá sọ pé ẹyọ kan èèyàn parọ́ ni téèyàn bá sọ pé méjì èèyàn parọ́ ni ṣẹ́rí wọ́n ti fi àṣà àwa òṣèré àánú o ó yẹ kẹ́ máa túbà tẹ́ bá ti ra pé tú àlè tú àlè tú àlè because ṣẹ́rí eré ìgbà yẹn ó ti yàtọ̀ sí tìsín ojú ti là bójú dẹ̀ ṣe ń là ni wọ́n tún tẹ̀síwájú so kò tí èèyàn bá ṣe eré dáadáa kò sí eré tí mo lè sọ pé eléyìí máa tún gbogbo ẹ̀ ló tún pé kéèyàn tún tún wò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn gbogbo tó ń ti àwọn ọ̀tọ̀kọ̀lú ìlú nílùú ni wọ́n tú jáde ni wọ́n tú yáyá tú yáyà bọ́ síta láti wá rẹ́rìn àrìnrín tàkìtì níbi ètò ìdẹ́rìn pòṣónú love matters ti gbẹ̀ngà adéyínká love matters gbẹ̀ngà adéyínká eléyìí tí ó wáyé ní ọjọ́ ìsinmi tó kọjá yìí jẹ́ èyí tí wọ́n ti ń gbé káàkiri àwọn ìpínlẹ̀ ọlọ́kanòjọ̀kan ní ìhà ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ó ti dé ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ògùn ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ kwara àti bẹ́ẹ̀ láti lè jẹ́ kí inú àwọn ènìyàn dùn ṣùgbọ́n ní báyìí Gbẹ̀ngà Adéyínká tó jẹ́ gbajúgbajà adẹ́rìnpòṣónú ló ti gbé tó ọ̀hún wá sí ìlú Èkó tó sì jẹ́ èyí tó láàmìlaka tẹlifíṣàn Orísun ń bẹ níbẹ̀ bí Fèyí Fúnmikẹ́ Adéwọlé ti ń fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò ẹ wò díẹ̀ níbẹ̀. báwa nínú yín ṣe dùn tó láti ṣe pé ó ti padà kan Èkó. inú mi dùn torí pé a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò láti bẹ̀rẹ̀ ni a jọ lọ gbogbo ìlú tí Gbẹ̀ngà Adéyínká lọ ni a lọ Àkúrẹ́ gbogbo twelve years tán fi rìn kiri àjọrin gbogbo ẹ ni so inú mi dùn pé mo wà láyé mo wà láàyè láti tún wà nílùú èkó ní Lagos at last ah ọmọ tó èèyàn tó bí ọmọ tọmọ ẹ ṣe graduation lójú ẹ báwo nínú ẹ̀yin fẹ́ dùn tó. <laughs> inú ẹ̀ máa ti mo mú kóòtù graduation mi dání. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbogbo ènìyàn ní ìpè ti jáde sí i láti rí dájú wípé à ń sa ipá wa láti ran àwọn ènìyàn lọ́wọ́ ọ̀rọ̀ yìí ló jáde níbi ètò kan èyí tí ẹgbẹ́ àwọn Lions Club gbé kalẹ̀ nílùú Èkó lójúnà àti gbé ipò ààrẹ fún ẹni tó kàn nínú ẹgbẹ́ náà nínú eléyìí tí Lion Fúnmiláyọ̀ Sandra Adégbọlá ti gba oyè ààrẹ lọ́wọ́ Lion Matilda Braimo nígbà tí ó ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ wípé ojúṣe gbogbo àwọn àwọn ènìyàn ni èyí tí ẹgbẹ́ Lions Club sì mú lọ́kùnkúndùn láti máa mú kí ìtẹ̀síwájú àti ìrànlọ́wọ́ kó dé ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn níbi ètò yìí òun ni Lion Fúnmiláyọ̀ Sandra Adégbọlá tó jẹ́ ààrẹ tuntun ti sọ àwọn tí wọ́n fẹ́ ṣe láti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ bí wọ́n ti fẹ́ kọ́ yàrá ìkàwé àti yàrá ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tó ń ti ṣíṣe omi sínú ọjà Ọjọ́ta àti àwọn nǹkan mìíràn tó máa mú ayé gbẹdẹmukẹ fún àwọn ènìyàn ẹ díẹ̀ níbẹ̀. nǹkan tí mo fẹ́ ṣe ní lions air mi ní ọdún yìí a fẹ́ build computer room fún wọn ní Orísun Junior Primary School ní Agboiketu a dẹ̀ fẹ́ ṣe library fún wọn náà níbẹ̀ a lot of things wà tá a fẹ́ ṣe lọ́dún yìí but ká má sọ pé ká má fi àkókò ṣòfò gbogbo nǹkan tá a fẹ́ ṣe lọ́dún yìí ó pọ̀ láì níkà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà kúnlé àfọláyàn tí ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ gẹ́gẹ́ bí olùdarí sinimá àti òṣèré pàtàkì láwùjọ òun ni ó ti sọ ọmọ ajá rẹ̀ ní sàrò wípé òun yóò tó wá rọ́lákẹ́ fún un sàrò ó ní ẹni tí ó kó ipa pàtàkì nínú sinimá níkúlápó eléyìí tí kúnlé àfọláyàn ṣẹ̀ṣẹ̀ gbé jáde ní báyìí tí kúnlé àfọláyàn gbé ọmọ ajá òun sókè gẹ́gẹ́ bí ọmọ tí ajá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ní kòpẹ́kòpẹ́ tó sì sọ wípé òun sọ orúkọ ajá náà ní sàrò rò ó wípé láìpẹ́ jọjọ òun yóò wá rọ́lákẹ́ fún un léyìí sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré gbogbo nílẹ̀ yìí àti lókè òkun pàápàá tí wọ́n jẹ́ sinimá ti Yorùbá bẹ̀rẹ̀ sí ní sọ fún wípé gbogbo àwọn ajá ló ti dáràn láwùjọ ẹ wo díẹ̀ nínú ẹ̀. From today his name is Saro and then we'll find him the right Arolake. Hmm? Ayo so àkó ẹwọ ọmọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ kú oríire ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbogbo ti ń fi ránṣẹ́ sí gbajúgbajà olórin ẹ̀mí tọ́pẹ́ flourish àtòun àti ọkọ rẹ̀ bí tọ́pẹ́ flourish ṣe fi àwòrán ọlọ́kanòjọ̀kan èyí tó jẹ́ ti òun àti ọkọ rẹ̀ sórí ìtàkùn ayélujára láti ṣàjọyọ̀ àti ṣàmì ayẹyẹ ọjọ́ ìgbéyàwó wọn tọ́pẹ́ flourish ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí gbogbo sì ń ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára pẹ̀lú àdúrà ọlọ́kan òjọ̀kan àjá balẹ̀ ìròyìn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun kì í wípé ẹ kú oríire àyájọ́ ọjọ́ ìgbéyàwó. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí T-Praise òun ló ti ń fi inú dídùn àti ayọ̀ hàn lásìkò tí ọ̀kan nínú àwọn ológun eléyìí tó mú kòbókò ti ń ṣe ẹgba aláwọ̀ dání tó sì súnmọ́ arákùnrin olórin ẹ̀mí náà ó sọ wípé ẹ̀rù ti kọ́kọ́ ba òun bí arákùnrin ọ̀hún ti súnmọ́ òun láti máa bá òun sọ̀rọ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ló padà jẹ́ fún òun nígbà tí arákùnrin ọ̀hún láti fi ayọ̀ rẹ̀ hàn tó sì sọ fún òun wípé inú òun dùn gidigidi nítorí wípé òun jẹ́ alábùkún fún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ èyí tí T-Praise ṣe ní kò pẹ́ kò pẹ́ T-Praise ló fi fọ́nrán fídíò ṣàlàyé eléyìí bí ológun ọ̀hún ti mú kòbókò rẹ̀ dání tó sì dúró tì í láti ṣàlàyé bí inú rẹ̀ ti dùn tó fún iṣẹ́ ìránṣẹ́ èyí tí òun jẹ àǹfààní lábẹ́ rẹ̀ ẹ díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọmọ ìlú mọ̀ọ́ká òṣèré Jasmine Chioma Ọ̀kafọ̀ tí í ṣe ọmọ Mr Ibu òun ló ti kéde wípé ìgbéyàwó oṣù mẹ́sàn-án òun ti forí sánpọ́n Jasmine ló wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọwọ́ ara rẹ̀ kéde nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kọ sílẹ̀ lórí ìtàkùn ayélujára látàrí ìgbéyàwó eléyìí tó ń bẹ láàrin òun àti ọkọ rẹ̀ tí wọ́n ṣe ní oṣù keje ọdún yìí bí ó ti forí sánpọ́n ó wí pé kí ẹnikẹ́ni má ṣe dá sí ọ̀rọ̀ náà nítorí wípé ìtàn tó dùn ni láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó padà já sí sì rọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àbúrò olóògbé ni Bímbọ́ IVD ẹni tí ó jẹ́ ọlọ́run nípè ní kò pẹ́ kò pẹ́ yìí òun ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìdárò ẹ̀gbọ́n rẹ̀ ẹni tí ó gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀bọra ó sọ wípé ó pé oṣù kan gẹ́rẹ́gẹ́ báyìí tí àǹtí òun Bímbọ́ dágbére fáyé ó sì sọ wípé ó dá òun lójú tàdá pé ikú tó pa ẹ̀gbọ́n òun kì í ṣe ikú lásán nítorí náà òun sì ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú tó pa ẹ̀gbọ́n òun bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní obìnrin ọ̀hún ọ̀hún gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí fàákàjà tó ń ti awuyewuye gbogbo tó ń lọ láàrin òun àti ọkọ rẹ̀ kó tó di wípé arábìnrin náà kú ní báyìí àbúrò rẹ̀ ti dárò rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé ẹ̀gbọ́n òun ti pé oṣù kan tí ó dágbére fáyé nítorí náà òun béèrè fún ìdájọ́ òdodo torí pé dáhùn lójú pé ẹ̀gbọ́n òun kò kú ikú ìfọwọ́rọ̀rí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì Uriel Okuta ló ti sọ wípé òun kì í fà mọ́ àwọn ọkùnrin tí wọ́n bá ju òun lọ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ojú ẹgbẹ́ òun gan wọn lòun máa ń fẹ́ràn láti máa súnmọ́ ó wá sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ní báyìí o tí àwọn tí wọ́n jẹ́ ojúgbà òun ti ń ṣe mọ̀nàmọ́ná tó jẹ́ wípé ìjákulẹ̀ lónìí ìjákulẹ̀ lọ́la òun ṣe tán o láti lọ bá àwọn tí wọ́n jẹ́ irọ̀ àwọn ẹ̀gbọ́n òun rìn báyìí nítorí wípé àwọn tí wọ́n jẹ́ ojú ẹgbẹ́ òun kò ṣe bó ti tọ́ àti bó ti yẹ Urel Oputa ó ló lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti sọ nípa ìgbésẹ̀ tuntun tó fẹ́ gbé lórí ìbáṣepọ̀ ìfẹ́ àti ìgbéyàwó wípé lásìkò yìí o òun ṣe tán láti lọ bá àwọn tí wọ́n ju òun lọ lọ́jọ́ orí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà ìlú mọ̀ọ́ká Sean George òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi tako àhesọ eléyìí tó gba orí ìtàkùn ayélujára kan nítorí arákùnrin tó jẹ́ gbajúgbajà òṣèré ìyẹn Aunt Anuku wípé arákùnrin ọ̀hún wà ní àlàáfíà bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni fọ́nrán fídíò ọkùnrin ọ̀hún gba orí ìtàkùn ayélujára kan tí wọ́n sì sọ wípé ó rìn kiri ó sì jẹ ẹni tí ìyà ń jẹ gidigidi nítorí náà kí àwọn ènìyàn dìde ìrànlọ́wọ́ ṣùgbọ́n ní báyìí báyìí o Sean George ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ní ọjọ́ mẹ́ta sẹ́yìn òun àti Hank Sanuku sì wà níbi tí àwọn ti jọ ṣiṣẹ́ papọ̀ wípé àlàáfíà ni ọkùnrin náà wà pé ẹni tí wọ́n rí náà kì í ṣe ẹni tí àwọn ènìyàn lérò wípé ó ń ṣe àlàáfíà ni Hank Sanuku wà kò ní ọdẹ orí bẹ́ẹ̀ ni ìyà ò nítorí náà kí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbé ọ̀rọ̀ burúkú pòyì ẹnu kí wọ́n ka aṣọ wọn nílẹ̀ nítorí wípé òtítọ́ ti farahàn ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Just the handsome Hank Sanuku